obìnrin ṣe sin ní lọ bí iṣẹ́ yóò bọ́ lẹ́bi tó ti kan létí báyìí òbí kan tẹ́wọ́ ni lórí ẹ̀kọ́ ó bá gba four thousand lọ́wọ́ rẹ̀ ní àpàdé lé rádaràda ọkùn bá lára rẹ̀ kí ni bá ọmọ sọ̀sọ̀kùsọ̀ jẹ́bá yìí kílẹ̀ lẹ́ẹ̀kejì mọ̀ṣírùbù nǹkan tá a máa mu ayé náà lábàá àbẹ́ ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́.

kí fẹ́ múra yàrá mùsàmágè bí àjíà kí ẹ fẹ́ múra bí ìyá lọ́jà ntọ́lọ̀ ń bá rà fún ọ ni ọ wọ̀ njọ́ tó bá wọ̀ ọmọ àkọ́kọ́ náà lọ gba yìí tọ́ba ti wọ lóde ẹ̀kejì àtọ́tí wọ̀ lọ́lẹ̀ ìdúró tó nínú ọgọ́ àbùkù kan. òde àkọ́kọ́ la sọ ṣiṣẹ́ wọ́n pè wù òde ẹ̀kejì mú àlọ́ fọ́tò tó fi yà wá ẹ̀ní ọdún kẹta ni tó ti ra fọ́tò tá a yà ní ìdọ̀ta ni sábùkù kan aṣọ tó ọbẹ̀ torí ẹ̀yà wèrè. ẹ má jà ti bí aṣọ sàgbákò ṣé wọ́n gbà bí wọ́n gbọ́ ṣé mo lè yà díẹ̀ ẹ bá bẹ obìnrin wọ̀nyí tí ẹ bá ṣe ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ń wọ̀n aṣọ mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ bá jẹ́ ọ̀rẹ́ gidi àwọn mẹ́ẹ̀ẹ́dógún tí ẹ fẹ́ sí ìyàwó nǹkan má sọ kan ọwọ́ jọwọ́ lọ ẹ pawó bákan náà ẹni tí ó sì lásàgbákò wọ́n tún máa kọrin bú ọ̀nì ò láàrọ̀ ọ̀nì ò láàrọ̀ wọ́n máa sí àyà mọ́mọ́. ẹ lápẹ̀tù ẹbí kí ni kápẹ́lẹ́ lẹ́lùbọ́ ló fẹ́ sẹ́yàwó tọmọ wọn pé mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀jẹ̀ á má sọ kan náà èyí tẹ bá wọ̀ lọ́lé lágbájá aṣọ ilé lùbọ́ lawalitara ń tèmi lẹ́kọ̀ọ́ ẹ máa wo ibi tọ́lọ̀ ń kẹ́ ọkùnrin dé tábà ń sèkó mọ́ àtàwọn àti wọ̀ látàárọ̀ náà làwọ̀ dìrọ̀lẹ́ obìnrin kọ̀ọ̀kan wọ̀ kan láàárọ̀ ẹ múra àdáná o èmi ẹ̀gbọ́ sígán ni ó wọ̀ tí a bá ń dáná lọ́wọ́ kó lè bá kò borí ráì irun sùkú tó tó bá wá dáná tó tó dojú àgbo yóò wá yà ọ báyìí ọkọ sì ló wọn jàlábíà ọkọ ò lè múra òun ló mọ gbèsè màálù tó ń jẹ ọkọ ní màá sunkún pé yéè ẹran méjì méjì lẹ fún ẹ àìsanwó kínní yìí ìyàwó fẹ́ mọ gbèsè ọkùnrin tó bá gbọ́n dáadáa tó bá fẹ́ ṣèlówó kàn fún ìyàwó rẹ̀ níye tó bá rí gbogbo tó bá ká ní ọ́fíìsì ṣùgbọ́n tí ọba ní kó lọ mú ẹ́símẹ́ẹ̀tì wá ní tí yóò fún ọ yóò parí lé yín jẹ gbèsè wọ́n tún máa bùn ọ lówó obìnrin wa kó tiẹ̀ sínú abẹ́ skẹ́ẹ̀tì. ọkọ onímọ̀ yóò ọ̀dọ̀ sunkún lóòrùn ó fẹ́ lọ fún lọ́yẹ̀ ó fẹ́ lọ ka iye owó tó padà.

ṣe bẹ́ẹ̀ yá àti akówó sí baba alábílá àlùbáríkà ẹ̀yin obìnrin sí ẹ̀ ń kọ́lé jọ bí ẹyẹ ní ẹ̀sìn ọkọ mọ́ ẹ̀ lè lùbọ́ lọ lókè mo ti lọ lùbọ́ yájẹ ká yókó lọ́nà àlùbáríkà alẹ́ yọ̀mọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ sùn baba yóò sùn lébi lónìí ẹni tí ṣiṣẹ́ ló lówó ó náà ṣiṣẹ́ kádàrá ni ò gbé ṣé wọ́n gbọ́ ẹlẹ́ẹ̀kẹrin ló kù àbí. owó lè tó tún kù ní wọ́n mọ̀rù kúùbù nǹkan àmọ́ ẹ̀gùn bàbá àwa ni ẹ wá bi <laughs> ní nǹkan gígùn mo ọkọ̀ kan lọ́dún kan ẹmọ láì ti kọ páàkì gbèsè bá mi nù ó sì àti ni. tí wọ́n fẹ́ sáfíìsì ẹ̀ nígbà mi báyìí ó one point eight million njọ́ tọ́lọ̀ wa fẹ́ kí n dá dáadáa tọ́lọ̀ fẹ́ kí n mọ̀ ọ́n mo wá so ẹran ọdún mọ́lẹ̀ mo páàkì Mercedes ọkọ̀ tí ń gbé lọ yìí di ẹran wa ń wura lára ọ̀dà mọ́tò ó wá rò pé ìkejì ń wá ń kan ọkọ̀ báà báà bàbá. mo dé dọkọ̀ báyìí ara mi sì ń pẹ̀ mo yí mo ní ìfẹ́ nínú ọgbà mi mọ́ eléyìí ó pa mí ni mọ́tò yìí kó bá sì pé ibi ẹ̀rọ náà sùn ẹ̀mí mi mọ́ ẹ má bá ń gbé lọ kó lọ tà dànù ni torí kí ni tá a bá ní ká tẹ́ra wa lọ́rùn èyí ó kú dànù. bẹ́ẹ̀ bá sì ra ọkọ̀ fún ìyá tuntun ọ̀nà mọ̀ gbèsè ni dọ́tọ́ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ lọ́mọ pé tí ó yọ ọ́ kú láàrin ẹgbẹ́ nù. wọ́n mọ̀ ń kú lára tí ó tún wá run ayé òun ni nǹkan tá à ń fẹ́ ẹ̀yin ọkùnrin ẹ̀mọ̀bìnrin tẹ́ kò wọlé lórí. bàbá mo lé lèyìn mo wó mo rí kan mo wó tó bá yá wó kọrin fún ọkàn yìí ó ti di bọ gbòǹgbò sàkálà wa ń wá parí ayé sínú ọ bọ sí àbúhábù bàbá owó tẹ́ fi ra odidi àpèlúbọ́ sílé kò sẹ́rọ̀ wọn mi tẹ́ wọn nọ wọn. bẹ́ẹ̀ni kò káwọ oorun kò ra wíìgì. n ta fẹ́ fẹ́ ní pa wá lọ. gbogbo àti ṣe ìyàwó ìyá wa níwájú ta bàbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi nínú pálọ̀ jẹ́ kẹ́kọ̀ọ́ òbí wa sáà wá yàn ni. sáà yàn ni. a sì tún wá yanjú ẹwọ tẹlẹ mi nfẹ nísìn ẹwọ tẹlẹ mi nfẹ nísìn ọmọ kọ̀ọ̀kan kára àti bá wa yé ọ̀tọ̀ọ̀tọ̀ ọmọ mi kára ọmọ sáyébù bó wíjì ó lọ òun àti àyájú. fàlàyésà yà àti ìkà màdìhíyọ ha. àwọn èèyàn lẹ́wọ̀n. wàlá kọ́sìrọ̀ àwọn kà máa amúhóró ha. tìmátì ní sọ́wọ́ àlẹ̀ wọ́n ti mọ̀túmọ̀ rẹ̀ red tẹ́tí ìsìnwé rẹ̀ ó wà nílẹ̀ ó wà lọ́wọ́. wàhálì ni àlẹ́ ìkà. àyájọ́ ilé bá wí. fàyínà òmùúra. ẹ̀yin ọkùnrin tí a bẹ ní náà ẹ mẹ́wò omi olómi ìfẹ́ mi o. ṣé bọ́ ṣe máa. ẹlẹ́wà àṣàkún. bẹ́ẹ̀ni bẹ irun tí lọ́rẹ̀ ní òdì táwọn jẹ̀rọ ṣe korokoro tó fẹ́ yí lórí wọ́n lọ lé ní lẹ́mbọ̀ èlò sálárì rẹ̀ ten thousand obìnrin sì fẹ́ dirí ó béèrè forty five thousand oṣù mélòó lọ́wọ́ ẹ̀sán gbèsè irun àti ìwé kírìmù o ọwọ́ eh, bẹ súnmọ́ bíi bàbá ọwọ́ arúgbó tó fọ́ kàn ń kọ́ lọ́ra mọ́ọ̀tì àti mílìkì wá náà kọ́ púpọ̀ kó máa tutù lọ́nà bí tí ó fàbọ̀ sínú gbogbo olóúnjẹ tí dálẹ̀ ìyàwó rẹ̀ wá ní ọgbẹ́ nǹkan lọ. ọgbẹ́ nǹkan lọ yóò lè wá jẹ ní. òbí ò ní jèrè ẹ̀ bá o. Allahu akbar. ṣé mo lè wí kan sí. ọlọ́njà rí pé. bó o lọ wí jèrè. ọ̀làyìnsá yá àtìkà màní iyọ̀. ẹlẹ́ẹ̀kẹfà wọ́n mọ̀ síkàlù àlùmọ́síkàlù ibi tá à ń gbé. ibi tá à ń gbé ààyè tá à ń gbé jẹ̀mọ́. ààyè tá à ń gbé. ẹ má jẹ́ ó pa wá. ẹ má jẹ́ ó pa wá. ẹ má jẹ́ ó pa wá. ọ̀fẹ́ lu bẹ́ẹ̀dì. ọ̀fẹ́ lu bẹ́ẹ̀dì. olómi nínú. olómi nínú. kàlí kí baba kàlí balẹ̀ wa kó lọ wí. wàlá kọ́sìrọ̀. ẹ má bàbá. àǹkà máa mú ọ̀rọ̀ á. gbogbo yẹn náà ti ń kí. wàhálà wíní àlẹ́ ìkà fàyín náà ọmọ bàbá mi tó kù láyé nù. bìkà àfihàn ìlàyé màádì ìrọ̀hà. àwọn ni a kù lágbà àgbà àrùn. Fọlẹ́sìnkà mọ́ni yọ̀há. Bàbá baálé wa nù. Bàbá Khalifa ni khalifa. wàlá kọ́ sí wọn àwọn kàmá wà. lára lẹ́tà gbé bàbá a fẹ́ dírẹ́sì ilé jù a fẹ́ tó léwìn ní kékeré akọ́lẹ̀ ni. akọ́lẹ̀ ni. ẹ wo iye ọmọ tí a bí sórí ẹ ní àná ń kọ́lé bóyá lónìí. àná ń kọ́lé bóyá lónìí. ó sì bẹ́ẹ̀ lómi sórí bẹ́ẹ̀dì tó ya wèrè. tó ya wèrè ilé bọ́tọ̀ náà bí ọ̀pọ̀lọpọ̀ sí. ilé bọ́tọ̀ tí òun wá dé èèyàn àyè kọ níbi àkọ́bá ẹ wàá mọ ilé kọ́ mọ yín ti kọ́ lónìí àmọ ìtàn yìí náà kọ́. àṣé ibi tá à ń gbé tọ́lọ̀ bá ti ní ọ́rí bùsùn tọ́ọ̀ fẹ́ gbé hábì kan dandan kọ́ ni pé mo fẹ́ ra flat screen plasma kankan mo fẹ́ táìsì yàrá ègbé kò tún lọ táìsì mọ́ nísìnyí ó nípa ogun èèyàn. nípa ogun èèyàn ìránṣẹ́ kú. kódà ẹ jẹ́ sọ fún yàtí kan lónìí ẹni kíni. kíni tẹ́ bá ti kọjá fifty ẹ má wẹ̀ lórí ìdúró mọ́. wọ́n wẹ̀ lórí ìdúró mọ́. ẹ lọ ṣe seat sínú ilé ìwẹ̀ yín tí ẹ bá ti kọjá fifty tọ́ bá ìwẹ̀ lórí ìdúró báyìí ìgbà mẹ́wàá lè gba omi sórí báyìí àti àmọ̀ yanu. ojú ò bá ṣe fi. ìmọ̀ ìjòkó wẹ̀ ni ẹ ti mọ̀ ní ara ìjòkó. gbogbo etí mo tó lé ìwẹ̀ kọ́ lókè mo rówó rà ní nílò láì mi níje táìsì ó gbé mi ní ẹsẹ̀ kó tó di ẹgbàá mi ará àdúgbò ah, gbogbo tó kálukú dìjà kí á mọ̀ ti dé èyí ó dẹ́kun rẹ ni yàrá mi ti ní sùn gángan mo tá ẹsẹ̀ gbàtà gbàtọ̀dọ̀ ń gùn mi kí mo tẹ́lẹ̀ ní sìn mo rọ́ọ̀gì ẹ̀ ni torí o sèṣì tí ọṣẹ mọ́lẹ̀ tí ó yọ fíìn bọ́ọ̀lù gbogbo tó àìsí lè bá orí báyìí àdìkí àmọ̀ yánu àṣejọ́ tá à ń sọ̀sọ́ àṣekúlà ń ṣe. àṣekúlà ń ṣe. bàbá òdiwo níbi tí àmì ìpàdé swíìtì tẹ́ fi ń tẹ́ náà kí ni switch yẹn ibi bẹ́ẹ̀dì náà fi sí wọ́n fi wáyà sí gbèrè tó bàdàn ní kunu níbi comfort asàfẹ́ gbádùn wọn wà tán pẹ́ àbí ètò gbé rédíò stereo wọ́n gbé síbi bẹ́ẹ̀dì èyí máa place ẹ létí ayé òsì jíjẹ bí wáyà bá kanra wọn kọ́ ó oh. ọ lójú God ṣé ẹ ti wá rí títí náà tún mú iná sí bàbá ní ayé ìmọ́lẹ̀ àgbè tán àárùn tán òròjú ní dàálà ọ̀lẹ́ dìde paná wọ́n tún kọ̀ntró fáànù lórí bẹ́ẹ̀dì ní sìn ó sì léwu wáyà ni ẹ mú wọ bẹ́ẹ̀ hmm. ọ̀fun lè ti jẹ wáyà nínú tọ́ọ̀mọ̀ yóò ti bo yóò ti bo ìwé òkèrè kọ́ takẹ́ ní báyìí gírírí àdìkí àmọ̀ yánu o tó gbé sọ́kẹ́tì wá sórí bẹ́ẹ̀dì. bàbá gbà tí o ti máa lo conduit tí o ti máa lo kágbé wáyà wọnú àgànná tá a lo èyí tó wà sọ́kẹ́tì tá a lo báyìí hmm. tí kì wá ti jó pẹ́rẹ́ ẹ̀ tún lè ṣe. ẹ mọ̀ èyí tó jó. èyí tá à ń gbé gbanú kiri ní ìsìn ẹ ní ẹbí tó ti sáná ọmọ rẹ wà wẹ̀ tán ọmọ wà wẹ̀ tán láàárọ̀ yóò bẹ bẹ́ẹ̀ ìtìkẹ̀rẹ́ báyìí gírírì iná gbè. ṣé wọ́n gbọ́ yìí ọlọ́jà rẹ̀ ń fẹ́. dédé àlàyé mi lónìí nù. dédé àlàyé nù. ẹ mẹ́jà gbé ayé tí wọ́n dìjù jù. tó dìjù jù. lùkọ́ tí wàhálà abáde tó ọba yọnu ọ̀ní lè bẹ̀tẹ̀ dára rẹ̀ mọ́. bẹ́ẹ̀ni. gbé ayé tó wà láàrin. wà láàrin. bí wàhálà abáde agbára rẹ̀ ó ka. agbára rẹ̀ ó ka báwọn. ẹ̀yin ìyá wa tẹ̀ bí. tẹ̀mẹ̀ bí. gbogbo ẹ̀yọ́ ẹtọ́ bá fẹ́ kún kéke kó kọrí ní owó dé kó mọ nájà ká gbàtí lè ọba ìṣòro fún parí ọgà ẹtọ́ lè jáde wá wọ́n níyàwó àwọn o. Eh? ẹ tiẹ̀ ti kú wọ́n náà márùn ẹ ti kú fún ọlọ́mi. ẹnìkan ṣe mo bí wọn fún ọ àwọn márùn ẹ ti kú ọkùnrin ni gbàgbé. torí gẹ́gẹ́ bíi tẹ sọ lẹ́ẹ̀kan ìpele àdáwò tí o ti kà mí. wọ́n ní òdodo ni wọ́n ní gẹ́gẹ́ bíi tí o sọ kò sáwọn àdáwò tí o ti kà wọ́n rí. gbogbo ọ̀rẹ́ tí mo ní gbogbo wọn ti kú. gbogbo ọ̀bẹ ti kú. àwọn ọ̀bẹ ọ̀rẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ náà ti lọ. àti ọmọ ọmọ mi gan. wọ́n lálùbáríkà. ọmọ ọmọ náà tó ti kú. àmín ọ̀nà ti méjì bá ń ṣàdúrà fún wọn fáná dárí ká mú dà. àmì ànàkúnù. ànàkúnù. ẹ lákùnrin ẹ bá ń ṣàdúrà fún ànàkún. ànàkún wà sí wa fa wa. ọmọ ìyá kan náà làwọn sakosi ọdọdọ sakosi ilé a àdàkùn wa sí wa fa wa ẹ̀rọ tẹ kó ilé fóònù wíìlì. wàá wẹ̀yìn yìí ká. jama mo fẹ́ máa mo fẹ́ máa mo tún fẹ́ tẹ̀síwájú náà.